àwòrán kẹwàá òhì mẹ́ẹ̀wá òhì ọlọ́run mẹ́ẹ̀wá ìhónkò Mósè ohun àlùkàlùkà ọ̀ní bá ti ń tẹ̀lé ìyẹn rí ìbùkún dẹ̀gẹ̀dẹ̀ ọlọ́run àná òhì ọlọ́run tó ní anọ́kì àti ọlọ́run ra hẹ́rùn ká hìún ká tẹ̀lé òun gẹ́gẹ́ bí ọlọ́run ìyá ọlọ́run ò ti tán òun nìkọ́ ọlọ́run ra máa ro èrè kọ̀kọ́ kúráyà ka ma ha bọ èrè kọ̀kọ̀ ọlọ́run ra ma kí eré kọ́run ká ń ṣe yẹ̀yẹ́ ọlọ́run ra da ẹjọ́ kọ̀ nínú ọ̀sẹ̀ ká ń hin mi ká ń hìhùn ọlọ́run rọ ọmọ ti bàbá ŋà ká pọ́n òbí ŋà ŋà ń lé ni ya tíya